ọlọ́run ọba sọ pé wà láwọ́ anna katabina alayhim an qutulu anfusakum aw ikhruju min diyarikum ma fa'aluhu illa qalilun minhum ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم لكان خيرا لهم وأشد تثبيتا àwọn orí pé ó lè ń bẹ̀ ní àwọn tó rí wáàsí tó tún lé èyí tí ẹ lè pọ̀ wọ́n lẹ́ni tí wá pàṣẹ nígbà lọ́rọ̀ ń sọ̀rọ̀ àwọn tó jẹ́ rìbá bí ṣe ń dìlé ọmọ nalẹ̀ yọ́mọ jẹ́ yọ́mọ nalẹ̀ níjà lókè àmà yọ́mọ dìde yọ́mọ nalẹ̀ àwọn ń bí àwọn tó ń jẹ́ rìbá nù ó wẹ́n tẹ́ sọ rìbá di <laughs> tẹ́ sọ di ọ̀sọ́ fáàrí fáàrí lẹ́jẹ̀ ń fi rìbá sí ẹ̀rọ pé àlóhùn ah, òun ti sàn tán o ó tún sọ jáde fún òjì tẹ̀tẹ̀ ó tún sọ báyé pọ̀ jẹ lónìí láàyè láàyè lọ́la ẹlòmí ó kú sórí lónìí tiẹ̀ ọlọ́run wa sọ̀rọ̀ ọmọ pé èso àtọ̀rọ̀ bá kọ́ àyà two seventy five sí àlùkùránì rẹ̀ olùgbọ́ mi alákùnmọ̀lé kó tún wò two seventy five ọlọ́run wa sọ pé alladhina ya'kuluna riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbatu ash-shaytanu minal mas. alladhina ya'kuluna riba la yaqumuna illa kama الذي يتخبطه الشيطان من المس كلافة ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله